ọlọ́run ọlọ́run má ṣe àwa ọmọ yorùbá ní baba ńlá dìndìnrín ọlọ́run má ṣe àwa ọmọ yorùbá ní baba ńlá ọ̀dẹ̀ òpònú ayírada aláyírada ràdá ah brain ò sí ní orí àwọn ọmọ yorùbá kan rárá rárá toy brain ló wà lórí àwọn ọmọ yorùbá kan just a little ọmọ yorùbá tó ní sense wọn pọ̀ now ogun àsọtẹ́lẹ̀ ṣé kò parọ́ báyìí sìn ẹ́ ṣé mo sọ ń gbà yẹn pé ẹ máa kó àwọn nǹkan kúrò ṣọ́ọ̀bù yín o àwọn kan wò pé kí lè léyìí sọ kí lélẹ́ sọ ilé tí o mọ̀ kankan yìí ọjà ṣáṣá tọ́jú ń bàdàn ṣé ìjọba rán panápaná wákán wápá ẹ wá ń pè ìjọba oníṣẹ́ ìjọba ló lọ jẹ́ ló jẹ́ lóṣòdì oníṣẹ́ wọn ló jẹ́ lóṣòdì yẹn ẹ tún pè ìjọba ṣé ìjọba àwọn ti wá dá wa lóhùn báyìí no ẹ jẹ́ kájọ fojú ṣùnùkùn wo fúnra wa ṣé ìjọba àwọn ti wá dá wa lóhùn báyìí ìjọba wọn sọ fún yín pé níjọba ẹ kú lórí ìjọba kan ògùn wọn mú yín ó ṣiṣẹ́ lára yín and you still believe in those idiots eh? ẹ sì bìlíù pé ẹ níjọba tó bá nínú yín tó bìlíù pé òun sì ní ìjọba orí ẹ ti dàrú ó ti ya wèrè orí ẹ ti ṣe kí ni orí ẹni yẹn ti dàrú ó ti ya wèrè pé ó sọ pé oníjọba orí ẹ ti dàrú ó ti ya wèrè oníjọba oníjọba oníjọba kidnapper wà nínú igbó tíjọba fi helicopter lọ sponsor wọn every night to night àwọn SS men wọ́n ti ní kámẹ́rà tó fi ń dictate ojú títì téèyàn bá kọjá wọ́n ní materials wọ́n lówó wọ́n ní everything wọ́n ní weapon wọ́n ní everything tíjọba fi ń finance wọn lẹ́yìn ìgbà tẹ́ ti mọ̀ pé ìjọba ló ń finance àwọn people yìí now ẹ máa ṣe mítì àjìjàngbara níbi tẹ́ bá jókòó sí ọlọ́pàá máa gbé mọ́tò wá ṣé wọ́n ti máa yín gbómi wá sóṣòdì ń sìn ṣé wọ́n ti máa yín pa ń sìn ẹ wo iye nǹkan tó ti bàjẹ́ ẹ má má gbàgbé pé èmi tí mo máa ń pariwo fún yín mi ìmàlọ́jà lóṣòdì ara ajé mà ló ta mí èmi ò mà kí ń ṣọ̀tá ajé mà ló máa jẹ́ kí n pariwo màá wá social media màá sọ̀rọ̀ àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n rò pé inú yàrá lèmi jókòó sí èmi tí wọ́n pé kan tí mo fi jù yín lọ mo fi hàn yín yẹn ẹ máa sọ pé what this one is talking jàre àwọn èèyàn abuse mi lọ́jọ́ tí mo mú information sílẹ̀ pé ẹ máa kọjá díẹ̀ díẹ̀ kúrò ní ṣọ́ọ̀bù yín àwọn èèyàn máa wò pé bọ̀bọ́ yóò ní sense ah! ó máa ṣe o ara jẹ́ máa ta mi o ìka mà làwọn èèyàn o bọ̀ ẹni tó sọlọ́ síbẹ̀ yẹn pẹ̀lú gbogbo àwọn tọ́jọ́ mọ̀ sí lágbára ọlọ́run nǹkan ẹyọ kan tí mo kàn mọ̀ kó máa ṣe wọ́n ni pé wọn ò ní jèrè ara wọn débi tán máa jèrè ọmọ wọn lágbára Èdùmàrè bọ́n ṣe finá síbẹ̀ yẹn lọ́lọ́run náà ṣe máa bá mi finá sílé ayé wọn lọ́lọ́run bàbá mi finá sí gbogbo ìrìn àjò wọn pátápátá látòkè délẹ̀ lórí àwọn ọmọ lórí generation wọn lágbára ọlọ́run ẹ̀dẹ̀ náà níjọba ọjọ́ tí station ọjọ́ ń bẹ̀ yẹn àmọ́ àwọn tó wá fíṣítì wọn wọn kọ padà o ọjà yẹn tó wá kọ padà ṣé wọ́n máa rọ ọjà yín padà síbẹ̀ ẹ jẹ́ kájọ béèrè lọ́wọ́ ara wa now o wàá fẹ́ mú ten thousand naira láti fi ṣàánú gbà yẹn bàbá wa rí wá bíi hundred million naira báyìí láti padà tó ṣọ́ọ̀bù ẹ padà o rí ten thousand naira láti ra data sórí fóònù ẹ kó máa fi gbọ́ program bó ṣe ń lọ bọ̀ mo mọ̀ pé wàá wá bíi twenty million naira báyìí tó bá fi tó ọjà sínú ṣọ́ọ̀bù ẹ̀ ẹ mọ iye èèyàn báyìí tó máa padà sí tálákà pẹ̀lú nǹkan tó rọra ṣẹlẹ̀ wẹ́rẹ́ yẹn ẹ máa já mi tí bá ń parọ́ o ẹ sọ pé Saheed Ire Túndé o ẹ torí bẹ́ẹ̀ mo ní trouble lọ́wọ́ díẹ̀ torí pé mo ń sọ fat àwọn míì máa pè mí àwọn míì máa bú mi máa wò wọ́n máa ra nǹkan tí mo ń ṣe ń sinmi fún wọn lésì mo máa kọ́ delete kọ́mẹ́ǹtì wọn dànù pé má wọrí máa lọ mo mọ̀ pé ní kàn ló mọ̀ màkànmọ̀kàn lóye ń kàn à ń sọ̀rọ̀ rape àwọn kan ṣe tíbi kó wọn gbọ́ ọjọ́ tó bá kàn wọ́n máa mọ̀ because ṣé kí n má parọ́ fún yín fúlàní full head everywhere wọ́n ti surround wa ojoojúmọ́ ni truck wọ́n ń wọlé àwọ ọlọ́pàá dẹ̀ náà ń gbà wọlé torí bẹ́ẹ̀ ṣe wà yín tẹ́ bá challenge àwọn fúlàní tó bá ti rí pé ó fẹ́ dítàn ìsídà kan wọ báràkì lọ tàbí kan wọnú station lọ wọn ò lọ́dọ̀ ọba mọ́sìn torí kan ti rí pé ojú ti ká wọn bá yẹn see something see what is going on in Nigeria wọn á dẹ̀ máa sọ fún yín pé àfẹ́ Nàìjíríà mọ́ ẹ̀yin ọmọ Yorùbá kan ṣì máa máa ṣe kọ́ńdúkọ́ńdú mákànmákàn lóye kàn kò ń ṣọ̀rọ̀ agídí ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sùn ẹ̀yìn àròlẹ́ máa wá tẹ bá sọ pé òun mọ òun kankan kò sí wàhálà kò sí wàhálà no be by force àwọn máa la ẹ̀yìn sùn lóru òru yẹn náà kó àwọn fúlàní wọlé tó yẹ kí gbogbo àwọn ọmọ yorùbá ti wà vigilant àwa wà vigilant ládùúgbò wa o tó bá yẹ pé yẹn ni o lè kówèrè wá sádùúgbò wa wà vigilant mi ìmọ̀wọ́ òun tó bá wọlé ládùúgbò wa tó kọ̀ máa wá tó dẹ̀ máa lọ láyọ̀ àtàlàáfíà ah àdúgbò mi gùn kó tó wọlé kó tó wọlé kó tó wọlé gan ti pàdé àwọn ọmọ twenty tó yẹ pé wọ́n ti máa ṣàlù ẹ̀ bó ṣe wọlé yẹn wọ́n mọ̀ pé ìpadàbọ̀ ẹ̀ ò lè dáa tó bá ti mess understand má fọ́ ó ti yẹ à ń sọ fún yín pé ogun bọ́ o ara ó sì kẹsẹ̀ lẹ́sẹ̀ ó sì ń jẹ indomie ọlọ́run má ṣe indomie tẹ́ ń jẹ nígbẹ̀yìn ayé yín ṣèbí nothing concern you ni no wàhálà ẹ jẹ́ kájọ máa wò ó lọ bí fíìmù ṣèbí kò sí nǹkan tó kàn mí ni trash ọ̀dẹ̀ lọ́yìn bọ̀bọ́ yìí ń sa ìdíire yìí ń sọ thank you i accept i really appreciate you mo ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ojú inú yàtọ̀ sójú ìta alójújura wa lọ afúnrajúra wa lọ a rìnà jura wa lọ a rìn jura wa lọ a gbọ́n jura wa lọ a lẹ́sẹ̀ jura wa lọ. brother mọ́mì daddy, ẹ má yájú sẹ́ni tó máa nà yín pa ẹ má yájú sẹ́ni tó máa tójú yín lọ nǹkan tíjọba fi hàn yín agbára tíjọba nílé yín lórí iná fi hàn yín yẹn now you sit down there ẹ wò ó ah kò sí ọjà mi mo gbájúmọ́ o kò sí nǹkan tó kàn mí lórí ọ̀rọ̀ nàìjíríà o kò sí nǹkan tó kàn mí lórí ọ̀rọ̀ oòduà o màkàn màkàn lóye nǹkan ọ̀rẹ́ mi má sùn màkàn màkàn lóye nǹkan bàdí mi má sùn oorun tẹ́ sùn ṣẹ́rí nǹkan tó kọ́ sí lóṣòdì Òṣòdì ìlú ajé Òṣòdì ìlú agbára Òṣòdì ìlú èrò kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ wádìí kò lè ṣẹ̀yìn àwọn mọ́là àwọn mọ́là yìí òru náà máa ń gba information bọ́n ṣe máa ṣiṣẹ́ wọn pátápátá àwọn mọ́là wọ́n ti mọ everywhere tó yẹ pé ẹ̀yin ọmọ Yorùbá gan tẹ́ẹ̀mọ̀ torí pé ẹ̀ ráyè business mi ni mo gbájúmọ́ o now ee ọlọ́run ọba ẹ̀ wájé ọlọ́run kò ní jẹ́ kájé sọnù nílẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa adẹ̀ ń pariwo fún yín ọ̀rẹ́ kí ni bọ̀bọ̀ yẹn sọ ah nǹkan tó ti ẹ̀dùn mí jù ni pé ìgbà tó ń abuse mi ó dùn mí bọ̀ mo mọ̀ wípé àwọn tó ń abuse mi gbà yẹn tó ń fẹ́ gbà gbọ́dọ̀ Yorùbá báyìí ló ṣe ń rí wọ́n máa padà gbà torí ó máa padà kọ̀ wọ́n wọ́n fi ìyà wọn pamọ́ ni wọ́n kọ́kọ́ ń tọ́jú àwọn kan láti pa àwọn kan báyìí tó bá yá àwọn tó ń tọ́jú wọn padà yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ àwọn tó bá ti rí kí wọ́n ti pa àwọn yẹn tán èmi kò ní kú ọ̀ọ́ mi kò lè kú tó bá jẹ́ pé ogun yẹn náà ni àjọ máa jáde síta ni bájínà tuntun kó sọ́wọ́ àwọn Fúlàní ìyàwó la lò ó kò yé yín ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ ẹ máa mọ̀ pé turn it back wà tó máa wà lọ́wọ́ ẹ̀ tó máa dọ́wọ́ ẹlòmíì ó wà ẹ má wọrí ẹ má kú fún wọn kọ́ máa kíìpù ẹ̀ kò nídìí wọ́n ọmọ Yorùbá tó bá ṣe wà ń fọ́ pé ẹ̀ ò ní wẹ́pọ̀n ni ò jẹ́ kó jáde má sùn kọ́kọ́ lọ wárìn kúnrin àjò ẹ̀ bó jẹ́ gbẹ́rẹ́ ló lè ṣe bó jáse jẹ ni ó wà nílẹ̀ bí yẹpẹ̀ má fọ̀ ẹ lọ múra ogun àwọn Fúlàní ti now gbogbo gbàtẹ́yìn sùn yẹn àwọn mọ́là òru náà ń ṣiṣẹ́ o òru náà ń kóra wọn wọlé o wọ́n ti plan gbogbo ẹ̀ pẹ̀lú àwọn ọmọ Yorùbá kan o ṣé ǹjẹ́ mọ̀ yí pé àwọn ọmọ Yorùbá kan gan wà nínú àwọn herdsmen yìí gan tẹ́ ẹ mọ̀ àwọn tó jẹ́ pé wọn lọ́jọ́ láti wọ́n ti bàjẹ́ pátápátá wọ́n tán dúró lórí pé bí ilẹ̀ yorùbá náà ṣe máa bàjẹ́ náà dúró ọlọ́run ọba làwa ń bẹ̀ kọ́ ọlọ́run bá dákun kó bá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ àwọn olùbàjẹ́ ilẹ̀ yorùbá ẹ̀yin ọmọ yorùbá ṣé kí n mú àáké kí n wá la orí yín kí n kọ́ pọlọ sínú ẹ̀ ni ẹjọ́ kí ni kí n ṣe tẹ́ máa fi gbọ́ nǹkan tí mò ń sọ ẹjọ́ ẹjọ́ ẹ kọ́ mi ní nǹkan tí màá ṣe tẹ́ máa fi gbọ́ nǹkan tí mò ń sọ tẹ́ máa fi gba nǹkan tí mò ń sọ ẹ́ ẹ́ àfa sọ̀rọ̀ òjò kù a dẹ̀ ń sọ fún yín ah òun náà ló yẹ kí n sọ pé kẹ máa wo status mi kẹ mú nọ́mbà mi ní péjì mi kẹ wo ẹlòmíì gan a tún máa ṣe ẹ̀lò hi mi ò ráyè tiẹ̀ tó bá ti ṣe ẹ̀lò hi dárúkọ ẹ straight kí n ṣèfù nọ́mbà ẹ kó lọ wo status mi ló yẹ kí n gba nọ́mbà ẹ tọ́lọ̀ òdua bá ṣe tán lè block anybody dànù ká má pàdé mọ́ tó bá dẹ̀ jẹ́ fans mi tó fẹ́ gbórin mi yes a lè jọ máa gbádùn ara wa lọ bọ́sùkọ́ tó wà ńlẹ̀ yín sí agbọ́dọ̀ jọ yanjú ẹni agbọ́dọ̀ jọ yanjú ẹni ó kan lé ó kan kó èmi ò lè sọ pé eh, èmi olórin sì máa ma gbá nkàrà kiri tí mo mọ̀ pé àwọn èèyàn mi ń kú àwọn èèyàn mi ń jẹ ìyà tí wọ́n sọ pé eh, ẹ̀kẹ́ wà láǹkàrà o nínú ilé tí ìyà ti ń jẹ yín o àwọn celebrities wọn wọn ọ̀dẹ̀ lè post nǹkan tó ń ṣe yín but wọ́n lè sọ fún yín pé kẹ́ wá ṣòkẹ́ kó wá ǹjẹ́ ó dáa ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣó yẹ ká máa wùwà ìmọ̀tara ẹni nìkan nínú ayé náà ẹ wo bó ṣe rí báyìí sìn káwọn olóṣèlú kan dẹ̀ dúró pé àfi tí gbogbo títí ọlọ́ta gbogbo àwọn ọmọ Yorùbá bá bàjẹ́ kó dẹ̀ dá o kó dá o ẹ̀yin politician but wọ́n ẹnìkan ka history kan fún mi lánàá pé wọ́n ní bí ẹ ṣe rí láṣẹ máa yan olórí fún yín dádì mọ́mì àwọn ọjà tí wọ́n ń jó yìí ṣé kìí ṣe pé ìbínú ọlọ́run ló ń dé báyìí ṣé kìí ṣe pé ẹ̀ṣẹ̀ wa lọ́lọ́run fi ń dá wa lẹ́jọ́ báyìí torí à ń sọ̀rọ̀ ìjọba ìjọba ìjọba ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún ara wa o à ń sọ̀rọ̀ ìjọba ìjọba ìjọba ń sìn ẹ jẹ́ káwa náà sọ fún ara wa ń sìn ṣé kì í ṣe pé ìwà wa lọ́lọ́run fi ń dá wa lẹ́jọ́ báyìí ṣé kì í ṣe pé àwọn òbí àwọn kan ti pa àwọn kan lẹ́kún jayé tọ́lọ́run bá wa ń ṣe back to sender ẹ̀ fún wọn padà báyìí ẹ jẹ́ ká máa rò ó gbogbo ìgbàkigbà tá a bá ti rìn ẹ jẹ́ ká máa tọrọ asaga fúru la ìdáríjì lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká máa tọrọ o àmọ́ nǹkan tá àmọ̀ ẹ̀ṣẹ̀ o tó jẹ́ pé o now ẹ máa ra ọjà fifty naira tẹ bá ti wá rà á tó fẹ́ sọ di hundred naira ẹ̀yin ẹ̀yin ọjà tẹ́sí nílẹ̀ yẹn ẹ máa tà ní hundred naira torí pé ẹ ti gbọ́ pé ó fẹ́ wọ́n di hundred naira mọ́mì dádì ṣe mọ̀ pé ìkàlẹ̀ yín náà tẹ́ ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí lọ́lọ́run bá ṣe ń yan olórí fún yín o now ẹ believe nínú pé ọ̀dọ̀ àwọn pastors ọ̀dọ̀ àwọn àfà lẹ máa kó owó ìdá mẹ́wàá lọ ẹ má gbàgbé wípé ọlọ́run ọba náà ń yọ owó yẹn ní ọ̀nà èrú tó fi ń pè àkówó yẹn náà jọ ọlọ́run ọba ọba ẹ̀san ni o yes ọba aláforíjì ni ọba ẹ̀san dẹ̀ni tó yẹ kí gbogbo nǹkan tẹ́ẹ̀dá bá ń ṣe nílé ayé pátápátápátá lọ́lọ́run mọ̀ ṣe rí ọlọ́run ọba tó ṣì ń dẹ́mi àwọn òṣìkà sí ó ní nǹkan tó fẹ́ yọ lára wọn ó lẹ́sìn tó fẹ́ fi wọ́n ṣe ni o táwọn Tinubu bá ṣe ń rò pé i did it i can did it táwọn olóṣèlú bá yìí sọ pé ah, àwa la ní àwa la lágbára ọlọ́run bá yín fi ìyà yín pamọ́ ni dádì ó ní bọ́lọ́run ṣe fẹ́ ṣe táìtù ìyà yín yẹn tó máa fi ní mí nìní ọlọ́run dúró dè yín wájú now mommy and dadi ẹ ká kọ́kọ́ yẹra wa wò nínú ilé ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà kò ń ṣojú lásán orí àwọn ọmọ yorùbá mi tún dàrú wọn tún gbà pé à ẹ wo bí ẹnìkan ṣe ń sọ̀rọ̀ lábẹ́ kámẹ́rà tó ń pariwo ìjọba gọ́ọ̀mẹ̀ntì ẹ pọ̀ so gọ́ọ̀mẹ̀ntì ẹ sọ wọn náà níjọba ẹ wá sùn ẹ rì láì ẹ níjọba ẹ pẹ̀lẹ́ ṣe ti wá níjọba báyìí ọjà Ọ̀ṣọ́dì mi ìbílẹ̀ Ọ̀ṣọ́dì lè jó ní hundred years sísìn torí Ọ̀ṣọ́dì ṣe security place tó jẹ́ pé àwọn ìgboro pọ̀ àwọn mọ́là ti wọ̀ yín lára tẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀ ń kú torí àwọn mọ́là ẹ má wọ́ọ̀rì ẹ má wọrí ẹ ti gbowó àbí ẹ ti ta lẹ́yìn ẹ ti bìlì pé ẹ máa kọ́ ọmọ yín lọ sí outside country ó sì máa ní yí ẹ̀kan tó máa deport gbogbo ọmọ nàìjíríà pátápátá wálé ẹ lọ kọ́ sílẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó dà pé plan táwọn people gbá fún yín wọ́n fọwọ́ pa ìran yín run ni ṣeréṣeré lẹ pé sọ pé yes i'm in london nothing concern me with them ọ̀gá dádì ṣé kí n parọ́ fún yín one day is one day yorùbá máa ń sọ pé lílàbọ̀ sí mi oko ó kàn yín ó kàn mí ó kàn everybody ló yẹ kí n paṣẹ́ mi ti sẹ́gbẹ́ kan tó yẹ kí n kọ́kọ́ sọ̀rọ̀ Oòduà nù pé ẹ wá ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹni bá ní imú ló lè mí ẹni bá lójú ló lè rí ẹ má jà tọra wa jẹ ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọlọ́run bá yanjú ẹ o but ìjọba fẹ́ ìjọba pọ̀ èmi máa ṣe rally tèmi ní twenty seven May by God grace máa gba speaker máa gba àwọn ọlọ́kadà lóríṣiríṣi máa gba pickup bíi méjì máa gba àwọn kankan tọ́lọ́ wọn bàbá lè gbá àwọn aláàánú dìde lára yín tẹ̀ ń gbọ́ mi torí mo ti àwọn nǹkan ti ràn mí lọ́wọ́ ní last week yìí ṣé this week yìí ni kí n pè ókè okay mo receive thirty thousand kan mo ti receive ten thousand kan ní alẹ́ àná mi lè máa dárúkọ àwọn yẹn eh, so mo ti prepare àwọn nǹkan tó yẹ kí n prepare àwọn kan dẹ̀ ti ṣe flyer fún mi àti banner alihamudulilayi ìyẹn ti lọ nìyẹn ó wà kó movement ma fi ru àwọn boys jáde àwa gan fún ara wa tẹ̀lé fi wá pàdé èèyàn ọlọ́pàá àwa gan wà okay ó yẹ yín àwa òkè ẹni bá sọ pé ilẹ̀ Yorùbá yóò ní da ó máa da lójú ẹ̀ kó da lẹ́yìn ẹ̀ ó máa da dandan ni ó máa da gbàgbé pé kò ní da yẹn gbogbo pọ́ndúpọ́ndú tẹ̀yìn olóṣèlú ṣe fúngbà díẹ̀ lásán ni àwọn ọmọ Yorùbá òmùgọ̀ ni kán ṣí iyì ara wọn kán ṣí sẹ́ǹsì ara wọn torí wọ́n ń sùn ẹ má fòrun sùn mọ́ ẹ má fi òru sùn mọ́ ẹ wà vigilant ẹ wà atalat wọ́n sọ fún yín pé orun bọ̀ wèrè sì lọ ń lọṣọ wọ́n sọ fún yín pé ogun bọ̀ wèrè sì lọ ń lọṣọ ó sì ń káṣọ sọ́run ó sì ń ṣaṣọ ẹ̀ báyìí ó sì ń lo bẹ́ǹsì ń lo jíwá gan-an yí ọ̀nà ìyà kò tí ì yé yín rárá ọ̀rọ̀ mi kò tí ì yé yín mi ò tiẹ̀ sọ̀rọ̀ ó dàbọ̀ kò tiẹ̀ nídìí ẹ̀yin tẹ́ bá wúlò tẹ́ bá gbádùn tẹ́ mọ̀ pé fẹ́ máa mọ latest ẹ fẹ́ máa gbọ́ confam format ẹ lọ mú nọ́mbà mi lábẹ́ péjì mi yẹn kẹ ẹ kọ̀ dárúkọ yín straight mi ò fẹ́ jọ́ tó bá lọ sọ pé ha ẹ lomi ní dá ẹ lóhùn ọ̀gbẹ́ni mi ráyè tẹ́ ní bọ́dí o kájọ kájọ kájọ jàjà kájọ jà alájàyè ní kókó o èmi ti láwọn fans tó ń tọ́jú èmi tẹ́lẹ̀ o kí n tó wá sí aggregation o so owó tẹ bá fún mi lórí ọ̀rọ̀ aggregation aggregation náà ni o owó tẹ bá dẹ̀ fún mi lórí ọ̀rọ̀ music mi music kò lè dàpọ̀ mọ́ra wọn rárá àkáǹtì méjì ni mò ń lò ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ uba tí mo fún yín yẹn uba tí mo kàn sí fún normal aggregation tó bá wọ̀ bẹ̀ kí n lọ gbà jáde kí n bá yín ṣe nǹkan yín bank mi tọ́lọ́run bá mi pèsè síbẹ̀ Ọlọ́run má fìyà jẹ understand so nínú ayé ẹ wo ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá ó dọjọ́ tá láìsàn bá ti mọ̀ pé àìsàn ọjọ́ táwọn láìsàn bá ti mọ̀ pé àìsàn wà lára ló bẹ̀rẹ̀ sí bọ́ kúrò nínú àìsàn yẹn ló bẹ̀rẹ̀ sí di alálàáfíà but ẹ bá ṣe ń rò pé ah ẹ̀ ń yọ̀ ni ẹ̀ ń yọ̀ ni nice one no problem ẹ jẹ́ kájọ máa yọ̀ very soon tí bá wá pariwo títí tẹ́gbọ̀n èmi náà wá kó suit àwájọ wọ̀ ọ́ èmi náà wá hùwà bí àwọn artist tó kù náà ṣe ń hùwà bí ẹ wá ṣe bí ẹni tí ò gbọ́ wàá ra wá ṣeré mi lọ i have keyboard i have everything àwọn olè máa display kí n máa wish àwọn èèyàn mi happy birthday àwọn ọmọ bẹ̀tà àwọn tọ́lọ́run ti gbà fún àwọn alálùbáríkà wọ́n máa sanṣu sápò tèmi mi ní fi gbóra ní problem tí bá lè rí i pé wàhálà fẹ́ pọ̀ jù máa wá country kan gbà lọ gbàtà bá máa di bọ́ọ̀tì gbogbo wa tó bá yáyìn di fúnṣọ náà a máa mọ̀nà lé ibi tẹ́ bá bá àkùdé kò sí wàhálà àyà máa run ni. ẹ jà fún fúnṣọ yín àwọn ọmọ àlè àwọn ọmọ rádàdà àwọn ọmọ rádàdà àwọn ọmọ òṣì àwọn ọmọ àbírà nínú ẹ jà fún fúnṣọ igbó igbó igbó tó mu tọrọ ẹ kó lọ pọmọ ẹnì kejì wáyẹn kò pé ilé ayé orí burúkú ló ń bá kiri jẹ́ ètò ìyá sùn tọrọ fún ẹ o fẹ́ jà fúlù ẹ lọ́sìn kan sáyé tó lówó sìgá tán fún ẹ pẹ̀lẹ́ tiẹ̀ ẹ̀yin tajégúnlẹ̀ ẹ̀yin tajégúnlẹ̀ ìjọra bádíà sùúrùlérè ìkòròdú maryland island ẹ̀yin tọjọ́ta ẹjọ́ ẹtúrí ọlọ́run gbogbo yẹn dìde sọ̀rọ̀ tó wà lẹ́yìn ti cms ẹ̀yin tàjá ti lẹ́kí gbogbo yẹn dìde sọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ má sùn ẹ wo ẹ̀yin tàkúrẹ́ ẹ̀yin tòkè àrò ìrò ìjọka ọba ilé Eh, adésìdá àràkálẹ̀ ondo road gbogbo yín pápátá ẹ dìde sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ má sùn ẹ̀yin ti ìbàdàn ẹ̀yin ti mọ́níyà ẹ̀yin tapẹ́tẹ́ ẹ̀yin ti gbogbo bí kí bísí bá wù kẹ́ wà títí tó fi dé bàràpá tó fi dé tó fi dé eh, gbogbo bí kí bísí bá wù kẹ́ máa wà ẹ dìde ẹ dìde ẹ̀yin ti Ṣàngó Ajíbádé UI gbogbo yín ẹ ẹ̀yin ti wo road ẹ sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí à ń jẹ Yorùbá ẹ kò ń ṣe Sunday kì í ṣe bàbá Sunday Igboho nìkan lọmọ ọkọ àwọn ọmọ ọkọ náà pọ̀ nílẹ̀ ìta lè jà fún kínní ẹ dìde ẹ jáwọ́ lọ́rọ̀ òṣèlú olóṣèlú ń pa wá lọ díẹ̀díẹ̀ ni ẹ já jáwọ́ lọ́rọ̀ wọn ẹ̀yin ti wo ẹ dìde ẹ̀yin tó gbómọ̀ṣọ́ ẹ dìde ẹ fi ọba wèrè lẹ̀ tó lóun ọba ìwo kínní kan ìyẹn ti ya wèrè yẹn ò bá dùn ìyẹn ò wà nọ́mà igbó ti àfẹ́ tẹ̀ so ẹ fi yẹn lẹ̀ ẹ dìde fúnra yín ẹ̀yin ti Kwara ẹ dìde ìyá ń jẹ Yorùbá yín ti lè fẹ́ ẹ dìde ẹ má sọ pé ẹ lọ́ba o ẹ lọ́ba kankan o ẹ bá máa gbóòtọ̀ ọ̀rọ̀ mò ń sọ fún yín ẹ lọ́ba kankan ẹ níjọba kankan ẹ níra yín for now tíjọba ò bá legalize ìbọn ẹ legalize ẹ̀ fúnra yín o gbogbo rádàdà tó ń sọ tó ń sọ pé ẹ eh, this one carry gun this one carry gun ah ẹ wá tógun bá ti bẹ̀rẹ̀ àwọn ọlọ́pàá kó bọ̀ sọ́wọ́ àwọn kidnapper kó bọ̀ sọ́wọ́ wọ́n wá ń disgrace ẹ̀yin tẹ̀ ń lo ọwọ́ then ẹ lọ ṣe handkerchief handkerchief tó yẹ pé tó bá ti fẹ́ belé ojú èèyàn bíi twenty lè fọ́ dànù ẹ lọ ṣe oúnjẹ tó gbóná ànàkú má pa mí gbogbo ẹ̀yẹ ká lo tìbílẹ̀ fún wọn náà náà náà ó ti wá ń ṣẹlẹ̀ báyìí ṣe ti rẹ́ ọ̀yà àwọn tó ṣọ́ọ̀tì lánàá àwọn lánàá báyìí sí wọn lè já àwọn mẹ́wàá péré ẹ máa wá dúró iná tó sọ ń bẹ̀ yẹn kán tó kọ́lé yẹn tán lásán ẹ mọ iye bílíọ̀nù tán máa ná ah, ah, ẹ má jẹ́ ká máa hùwà bí ọ̀tá ajé ọ̀rọ̀ tí mò ń sọ yé yín dáadáa ẹ kàn ń pretend ni ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ nínú rìkíṣí ẹ jẹ́ ká jáwọ́ ah, kò léèrè tá a bá ń ṣe báyìí lọ́jọ́ òní ilẹ̀ Yorùbá tó fẹ́ dáa is my money o ọjà yín dà báyìí tá a bá wí